Hey guys, welcome to a new week of Tunes, Week of 103. Um, my main another one, and my entry for the week is titled Mojigi. Mojigi. So, and I'll be singing this song in a freestyle mode. And I just, uh, actually, I just want to use this song to appreciate the name of the Lord for the love He has been ranging onto my life, onto my family, my friends, my loved ones, the Church of God, everyone in general. Nigeria particularly, yeah. So I just want to say he has been good. Tí mi fi kú, tí mo fi rìn, tí mo fi yàn Olúwa ìwọ ni. Tí mi fi ṣerú ẹgbẹ́, tí mo fi ń tayọ, tí mo fi ń lọ wájú Olúwa ìwọ ni tí mo fi ń wa mọ́tò tí mo fi ń kọ́lé tí mo fi ń bímọ olúwa ìwọ ni ìwọ ló bá mi ṣe tí mo fi ṣe yọrí ìwọ ló fọ̀nà mi mo fi rọ́nà gbégbá ìwọ ló bá mi ṣe o tí mo fi ṣe yọrí ìwọ ló fọ̀nà mi mo fi rọ́nà gbégbà ẹ̀rù ò bà mí mo ti rọ́nà gbégbà àdúrà mi gbà mo yege o ẹ̀rù ò bà mí mo ti rọ́nà gbégbà ayé mi dára mo yege o. Moyege, Moyege, Moyege, Moyege, Moyege, Motila, Onashi, I'm singing, Moyege, Motila she. I'm sorry.